eléyìí ṣe ọjọ́ kẹtàléní ọdún tẹ̀lé nínú oṣù ọdún láàfẹ oṣù kẹrin ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mọ́kànlélógún ìdíjọ èyí táyé ìṣọlọmọ àwọn ìṣẹ̀lẹ̀ السلام عليكم ورحمة الله وبركاته. لتسواج الكتاب الجامع بيان العلم وفضله في أبي عمر بن عبد البر رحمه الله تعالى nípa àwọn ẹ̀kọ́ tí ó gbọ́dọ̀ wà fún ẹni tó jẹ́ òdòmọ̀. Àbọ̀ ọ̀rọ̀ rahimahullah, ó ní wà mí ládàbí àlàáyé nínú ẹ̀kọ́ tó yẹ kọ́ wà fún ojúmọ́ òun náà ní tẹ́rìkù dàwa lèmọ́ láyọ̀ sílù kí yẹn pàdù láti fi àkùnmọ́ra ohun téèyàn ọ̀bọ̀ dojúdojú níjẹ́ ọ̀bá yẹ̀yẹ̀ dojúdojú kí ẹ má sọ fún òun mọ̀ nínú àwọn agbami mọ̀ kí máa ń gbé àwọn olùmọ̀ míì lọ́jọ́ tí ó gbé wọn lọ òun ni wọn tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ sàdáà rọra yan zaka bó láti yan zaka nínú àwọn dúkìá sówó àtúní sí nǹkan ọ̀gbìn ni sówó ni ẹlòmíràn lè mójú kò mójú tó ẹ̀ rárá gbogbo ìfọmọ nǹkan mi ó jẹ kó yé tí wọn bá lọ béèrè lọ́wọ́ rẹ̀ pé òun ọmọ dáadáa ọta gbogbo ẹ nínú àwọn ìmọ̀ nínú wọn ṣẹ̀rí à tó ṣe yí pé agbami rẹ̀ mo tọ́kẹ́ nù máa ń gbé àwọn olùmọ̀ mi lọ òun náà ni mo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ mi rọ̀ ọ̀rọ̀ ojú ẹ̀rí ìjọba bó láti ṣe ọ̀rọ̀ tànẹ́sọ̀kù kìíní kan à ń pín pátó péjú ẹlòmíì fún gbogbo ẹ lórí ara wọn ẹni tí wọn rí mọ́ ẹni tó kọ́ náà ni ẹni tí náà jó pa oyún inú ọmọ tó jẹ́rú ẹgbẹ́ ẹgbẹ́ òun ló pò ní díẹ̀ gbogbo àwọn ọmọ sáàlì nínú àwọn òfin kò dáa ṣe yanjú eléyìí àwọn kan ní nàìjíríà gbogbo àwọn oríṣiríṣi mọ̀sáìlì inú fara yẹ̀wò ẹgbẹ́ èèyàn mọ́ kéèyàn ò sí mọ́ yẹn nínú ẹ̀kọ́ sí gbẹ́kú ìlú mọ́ náà ni kéèyàn bá pàkó mọ́ra bóyá o ó tún pọ̀ nínú àwọn nǹkan tó tún ní ṣe pẹ̀lú àṣìkáàmù tó sọ̀rọ̀ àwọn nǹkan ní ṣe pẹ̀lú ìdájọ́ mọ̀lẹ́bí nínú àwọn ọ̀rọ̀ tí máa ń díjú ni ní ọ̀rọ̀ lọ́kọláyà ni láwọn nǹkan tó wọlú bá a ti fọmọ ni gbogbo àwọn oríṣi nǹkan wọ̀nyẹn èyí tí ọba ti yàn dojú kí ẹ sọ fún wọn ọmọ ní ẹ̀kọ́ ti bẹ fún olùmọ̀ nìyẹn ọyọ olùmọlẹ́kọ̀ọ́ yẹn mọ̀tẹ́rìkù fàkùrí ìmọ̀ ayọ̀ sẹ́nu. tòun tí yẹn bá tó wá mọ̀ náà tí yẹn pa fáàrí ìyá àtọ́bàjẹ́ ìdúgbò àwọn kẹ́tẹ́ ń sọ ìyá wa tí yẹn pa fáàrí àyàfi tí ara bá níyẹn lọ síbi kí yẹn sọ ìdẹ́ra tó làwọn bá ti sùn lókun. máa ra ti ní nàbí láyé ọ̀sán àròsọ rẹ̀. صلى الله عليه وعلى نبيه وسلم هاري ara ni ìfọ́sí àwọn ẹni tí wọ́n wà ní agbègbè tí nàbí láyé ó sọ àríyé sọlá àbùsọlá tó ti bára rẹ̀ yẹn wọn ò mọ rírì rẹ̀ wọn ò mọ rírì rẹ̀ ó ní ìdí láti sọ ìdẹ̀rọ ọlọ́run ọba tọ́lọ́run ọba ti òun ló fa nàbí láyé ó sọ àlè sọlá àbùsọlá ní sọ́tò yóò sọ fáyà fifty five ló ti sọ wípé ìjàánì aláhàzá ìnira áwù ìní àfihàn àlè ìwọ́n tó jẹ́ aláṣẹ nípa ìgbàdá ti túmọ̀ àlàfo yìí bí ọdún méje ìyẹn ó mú ṣùgbọ́n kẹrin tọ́jú nǹkan oko nígbà tí yẹn bá fi mú yẹn òun láwọn àjẹmọ́ méje tí ó gbé ó tó fi dá padà ẹ̀rí. nígbà tí wọn wá mọ rírì nàbí láyé Yusuf alẹ́ sọlá tó sọlá ṣe sọ fún wọn wípé ìṣáàní aláhàzà ìdìlẹ̀ áwù. èmi gan ni kò fi síbi tọ́ ilẹ̀ mú tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ òkò ṣe pé màá máa mójútó. إني حقير عليم هل تعصاني إني قوة جمع ṣèṣì ní kó ogbó rẹ̀ ogun pamọ́ alim mo dẹ̀ nímọ̀ nípa nǹkan yìí nítorí pé wọ́n ní kí ló fà òun ní pé ní kálẹ̀ dáná mi yóò sùn fún wa gbà ẹ̀ àní sọ̀rọ̀ àdùn sọ̀rọ̀ kò sí ẹnìkan tó wà ń kálẹ̀ tó mọ ìwọ̀ tí ń bẹ fún nàbí láyé yóò sùn àní sọ̀rọ̀ àdùn sọ̀rọ̀ tí ó fi yìí fún wọ́n yóò tó ń ṣe bí kẹ́sùn tí wọ́n sì fún nípìn yìí tí bẹ fún yẹn kò sí. ọwọ́ rí a àyíká mójútọ́rọ̀ ọ̀gbìn ọ̀sẹ́ni tó lè mójútó tóun lásìkò yẹn tí wọ́n bá láwọn mójútó ẹ̀là kọ́sọ̀rọ̀ àgbà yajibu lillah ẹ̀tọ́ ọlọ́run ò ṣe gbogbo ẹ̀tọ́ yẹn wọn ní ọ̀há sì kẹ́kẹ́ tó hàn ju pé kó fi kọ́sà fi hàn ara rẹ̀ rí nìyí. wọ́n tó bá jẹ́ bí irú bẹ́ẹ̀ yẹn ni ọ̀sẹ̀ tó fẹ́ ń tọ́jú olùmọ̀ àtàlẹ́ ìwà àlànà kò fi yìn fún ara rẹ̀ kọ́dẹ̀ táwọn èèyàn jí bẹ́ẹ̀ kẹ́ mọ rírì ní ní nílẹ̀ nílé kọ́ inú nǹkan báyìí ẹ̀ wulẹ̀ mọ rírì ní ní. wọ́n ní nígbà yẹn àníkù ẹni fàkùrù mọ́ yóò máa jẹ́ kan lára àfẹ́ sí ọlọ́wọ́n bàbá dẹ́dá fún àtẹ́bí sallallahu alaihi wasallam pé àmọ́ bẹ̀rẹ̀ ẹ̀mọ́tọ̀rọ̀ bíi fàhádì yọ máa bọ́ dípò wípé olùmọ̀ yẹn fàhádì àtàbí ní àìmọ́tò rọ́ọ̀tì ìdẹ́ra bí ọba dẹ́dà ti kú òun náà lọ sọ yẹn aláwájú ìṣòkòrí láà lórí pé ń sọpẹ́ lórí ẹ̀ pẹ̀lú bó tó fẹ́ ṣe fídímọ̀ gbogbo àwọn èèyàn ọ̀rọ̀ bá nìyẹn di ẹ bẹ́ẹ̀. Umar ibn Khattab radiyallahu ta'ala anhu wọ́n ní níbi àdéhùn ohun tó níbi pẹ̀lú àwọn sádàkà nàbì sallallahu alaihi wasallam. nígbà tí Abbas àti Ali wọ́n ń ṣe fàǹfà nínú sádàkà yìí. والله لقد كنت فيها دار تابعا للحق صادقا هاري afa àwọn ọmọ rọjò lọ́wọ́ tẹ̀lé án ó ní mo ti jẹ́ tó ṣe dáadáa níbi sádàkà yìí káàdì àmìlì hàk tọ́tẹ̀lé òtítọ́ sọ́ọ̀dì kan ó sì tún sódodo. ọ̀rọ̀ tí ọmọ òun sọ mẹ́yẹn kì í ṣe pé ó ń fura rẹ̀ ní tásíkíyà ìgbé ń fọra rẹ̀ mọ́ kì í ṣe bẹ́ẹ̀. lórí èyí tó jẹ́ dojú kejì mo ní kọ́mọ nìyẹn máa sọ ohun tó yẹ pé kò lè rí iṣẹ́ àwọn tí ò lágbára rẹ̀ ọba ní òun mọ̀ òun lè ṣe sinimọ̀ nípa ẹ̀ ẹ̀rí. وقد عاب العلماء ذلك قديما وحديثا àwọn olùmọ́sí láì fi eléyàn látijọ́ àti nítòsí kódà wọ́n wí orí ń bẹ̀ wọ́n wí ọ̀rọ̀ ẹlẹ́yẹyọ ń bẹ̀ inú ọ̀rọ̀ náà ni kóòlù àbí àbáàsì ànúnáṣìírí wọ́n ní máa ń gbà hálà bìgẹ́rì máa ń hùwà fíhì ààbà máa ń fi yàdá ìhì máa yàdá ìhì. wọ́n ní máa ń gbà hálà ẹni tó bá sọ̀sọ̀ bìgẹ́rì máa hùwà fíhì. ọ̀sán ni òfin lára rẹ̀ ọ wá lọ bí ìfira rẹ̀. هذا ما في يديه ما يستعين yọ la èbì rẹ̀ yọ kábùkùn bá ẹ̀gbọ́n mọ ya dàáyé ìwọn tí ń pàpẹ mọ́ra rẹ̀ yẹn yọ kábùkùn bá mọ fi ẹlẹ ìwọn tó wà lọ́wọ́ ẹtẹlẹ. ó lè yí tọmọ èyí tí ọmọ tí ń sọ fóun mọ ọ̀nì náà ni ọ̀pàlà kẹsẹ̀ bá. wáyé dá háwá là dá háwá lè mọ́ fíìlì àdọ́gùn ilé yìí mọ́ lẹ́yìn sàfihì. wọ́n ní tọ́ba gbìyànjú àtàwá lèmọ́ fíìlì tọ́ba gbìyànjú ìpàpémọ́ra lèmọ́ fíìlì. Ewu tó ti kó nípa rẹ̀. àdọ́ọ̀tò ilé ìgbìmọ̀ alẹ́ ìsàfihàn. mo tí ò sí àwọn èèyàn ò fi jì tẹ́lẹ̀ yẹn. a ah, mọ̀ làwọn ilé yẹn tó bá mọ̀ ìkọ́ ìwọ̀n ọba nǹkan الذي استعان علاه أنه علم بما يحتاج هنا ويعتق الذي ادعى ما علاه yọ́mọ lérò yìí pé tó mọ́ra rẹ̀ yẹn mọ́ ìmú tó yàtọ̀ sí mú tó mọ́ra yẹn yá tẹ̀lé báwọn yóò ti máa nípa nǹkan ẹ̀mí tó tún lè ṣẹlẹ̀ sínú mọ̀ yá. wọ́n mọ hajj lè fata sáyẹ̀dì haru ìnáàsì wà ń ká nà nàzá ń yóò fi hì. wọ́n ní sẹ́rí ààyè tí ń bẹ fún ọmọ nìyẹn tó ń padà hẹ ààyè tí ń bẹ fún ọ̀dọ́mọ nìyẹn. yọ hàn lọ́dọ̀ àwọn èèyàn wà ń ká nàdà ìbàn kódà kó tọ̀ wí yọ bí òrì yóò fi ìyìn tí fi ń pamọ́ apàdà hàn sáwọn èèyàn onídìí kan tẹ̀ máa polongo ara rẹ̀ wọ́n ní èyí tó tún dájú ní kọ́ọ̀lù náà ṣẹ̀ káfá yẹn sọ òun ni ọ̀rọ̀ míì tó túmọ̀ ru èyí tó kẹyàn náà wọ́n ní wọ́n ń ta hálà gẹ́gẹ́ rìmọ́rù àfihì fádọ̀ hábíhù ṣàwádìí lónìí hánì. تحلى بخير ما هو فيه wọ́n ní alẹ́ nígbà bá sọ̀sọ́ ohun tó yẹ pé kò sí lára ẹ̀ fádọ̀ adójútì ìṣàwárí ló lè ń fi hàn àwọn ẹ̀rí jẹ́ nìṣó ìdẹ́wò ìdẹ́wò nígbà ìwọ lọ́kọ̀ nǹkan láì mọ́rẹ́tì ìgbà kan ẹ̀ òfin wọn fún wa láwọn ọ̀sẹ̀ àdàkàwé pé iṣẹ́ tí wọn kọ́ wa wọn kọ́ síbẹ̀ ọkọ̀ ọkọ̀ ẹ̀sì fífi ọkọ̀ kìnìkì wọ́n dá ẹ dàpọ̀ ìdílé kí ó dá wọ́n wá bá ọ̀fẹ́ bá àwọn ọ̀gá wa nígbà tí wọ́n ti ń tàbí òfin wọn ní àkejì wọn à ń pè ní dr mọ́rìsì tó dé sí ìyá òyìn nínú wọ́n lè láti sàdéhùn fún dr. àwọn tó bá sàkọ̀ wá kí wọ́n á dà kọ̀ wọn pé lágbẹ́já kọ̀ wáyé kọ̀ bá dà kọ̀ bá má dà kọ́ sàkọ̀ wáyé ìyẹn bá ń béèrè kí mú kí wọ́n lè papọ̀ tí ó fi domi lọ́wọ́ wọn kíni ẹ̀ bá mú kíní lọ kíní kaba yẹn kíní ó gbé jáde ni wọ́n bá ń wò lẹ̀ ẹsikẹ́sì rẹ̀ àwẹ̀ kí lóun dẹ̀ wò mú dẹ̀ wọ tàfàfíìn ìyẹn ní tẹ́lẹ̀ sọ̀tì tó mú wá pé ọkọ̀ ń bẹ̀ pé ọkọ̀ fífìsì ẹsikẹ́sì rẹ̀ sọ ẹni tí bá lọ sọ̀sọ̀ ohun tí ò yé fọ́dọ̀ hasi ṣẹwàhìn ló lè ń fi hàn ẹni jẹ́ mi nzó náwó padà dojú sí ibẹ̀ lẹ́kọ́ ọ̀yá kìnnì báyìí kìnnì báyìí kọ́ kìnnì ọgbẹ́jáde tẹ́lẹ̀ àtẹ́lẹ̀ ìbá fún mi ìkíni mú tọ́wọ́ ajáde bẹ́ẹ̀. àpẹẹrẹ náà wà dáadáa ní òkè dáadáa àwọn mọ̀sáìlì kan náà wọ́n sọ wáyé ìbá palẹ̀ ìfọ̀mẹ́lẹ́ ìgbóòní ó ṣe rí nígbà wọlé ebó ti ló kọ́kọ́ àìdùn ní ọlọ́run àwùkọ́ ah, wọ́n jà rọ́ fílẹ̀ ọlọ́mì járí àsùkété kálà fàfi hàn lè di àdù yàwó mọ́rù ìhání. wọ́n lè jà rọ́ fílẹ̀ ọlọ́mì járí àsùkété ẹnìyàn padà máa sáré nínú mọ́ gẹ́gẹ́ bí sísáré a lè sọ wípé ọjọ́ tẹ̀síìrù sákìtù dídákẹ́jẹ́ alàfẹ́sì olùjìyà àdúyà ọmọ rẹ̀ hàn fẹ́ pé àwọn ẹṣin ọ̀padà jù sẹ́yìn ní níjọ́ tápá tètè bá tẹ̀lé àwọn tó mẹ́sìn kú wọ́n padà jù sẹ́yìn ní kásán ọmọ nkẹ́kan nínú àwọn àdá wọn ni wọn tún fún wa ní ẹgbẹ̀wá kẹgbẹ̀wá látọ̀dọ̀ àárò àlẹ́ àbìlí àti sáà ìbùnú haúsẹ́ wọ́n بعد على a عند bá رضي الله تعالى عنه إن tẹ̀lé án مرحبا وفية رسول الله قال رسول الله صلى الله عليه وسلم ستفتح لكم الأرض ويأتيكم القوم ويأتيكم قوم أو قال كلمان حديثة أبنانهم يطلبون العلم يتفقهون بالدين ويتعلمون منكم وإذا جاءوكم فعلموهم وألطفوهم ووسعوا لهم في المجلس وفهموهم الحديث وكان أبو سعيد يقول له ملحقا لوصية رسول الله صلى الله عليه وسلم أمرنا رسول الله أن نوسع لكم في المسجد وأن نفهمكم الحديث أن نفهمكم أن نفهمكم الحديث هاري إلينا تجاه فتاة قواف مع وجودنا ká dúpẹ́ àwọn tó ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni ìmọ̀jú kájẹ nígbà yẹn ká máa mọ́jú lọ́mọ ya ọ̀dà nínú ọ̀nà tí yẹn máa ń gbà lójú lòkù rẹ̀ lọ́jẹ̀ ìmọ̀jú sí ọmọ ya ìgò ojú lù ẹ̀rọ pé wọ́n á máa fa owó ti sùn ká wọ́n á máa fojú ti sùn ká ní ẹ̀fọ́ tó wù ó bíi pé ọlọ́wọ̀n ọ̀sẹ̀ dáa rẹ̀ àwọn yẹn àwọn yẹn kan ní wíwò bẹ́ẹ̀ ìdílé wa kọ́mọ̀ sára àwọn obìnrin la fi wọ́n bí wọ́n ti lè mọ́jú sí yẹn tó wó yẹn wó kú ọ̀ ṣẹ̀ṣẹ̀ sì nínú ló ń wó bẹ́ẹ̀ ni ẹlòmíì lè jà nítorí ẹ̀ láwọn òbí ẹgbẹ́ ara wọn kílẹ̀ ń jà kankan wọ́n mọ́jú sóhun ni ẹ bá ti ẹ̀rú dúdú gbé lébi báyìí wọ́n á máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá mẹni tí ọkọ̀ wọn fẹ́ẹ́ ti tẹ́lẹ̀ kejì wọ́n fẹ́ẹ́ ti ti kẹta àbí kẹrin wọ́n mú ojú wọn fi nà á ní àwọn òsì ha ní ìyẹn ó ṣe yí pinnu rẹ̀ àti ní mo fi lọ pé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó rí ni kọ́ máa mọ̀ ju owó èèyàn ní ẹja èèyàn ní owó bíbẹ́ yẹn wà. alihamdulilayi téèyàn bá kí wọ́n téèyàn rí èèyàn lọ sọ pé afẹ́ gbọ́dọ̀ lókè ọ̀nà ìdáadáa. torí kò sẹ́ni tí ń jẹ́ káàbọ̀ ní ìjọmọ kéwù lọ. mo yá ẹgbẹ́ nínú sáàrùbíà ẹ̀rí tí wọ́n máa sọ wípé ta bá rí ilé ẹ̀kọ́ ta rólùkọ́ làbújá mi ń tọ́lé làbújá mi ń tọ́lé fi ni wàlá òkà náà wà àfihàn. ẹ̀kọ́ wà ní ẹdúkéṣàn náà a rí ilé ẹ̀kọ́ a rólùkọ́ a gbọ́dọ̀ rí ṣúdẹ́ǹtì kó dàbí òní jẹ ọ̀sẹ̀ lọ. ìyànjá ni màá kájá kéwú ewúrẹ́ àbólógún ìyẹn náà lèyàn wọ́n dàbí ọjọ́ ọmọ kí ó kẹ́nà lọ́mọ kí ó nẹ̀ ó lè dirú ó lè dìgbà lórí ẹgbẹ́ ní ilé tó wà ní ẹ̀kọ́ tí àwọn olùmọ̀ náà gbọ́dọ̀ ní àwọn tábàjá àpá ọyẹ kọ́ wà ní ẹ̀kọ́ táwọn ní ọmọ àlò alátẹ̀rẹ̀ ń tọ́wá kí ó lò kágbá aláyò ká sì yọ ọmọ gbogbo yóò dá lè wà ní tó lè wà ní òṣèṣẹ́ wa ká gbé pamọ́ lórí ìṣèṣẹ́ tí máa ń bá olùmọ̀ nígbà tí wọ́n lọ́ọ̀dì ó lè jẹ́ adípọ́fẹ́ ìyàwó kan lọ́wọ́ tí bẹ lẹ́nu tí ó yóò ni ọ̀gbádùn àbúrò yí pa wọ́lọ́ọ̀hì ọ̀pọ̀ sí ó lè ní ojú ará ní òde wọn ò pa ní ṣe wá gbé kéwù yẹn náà wà fún yẹn tí ó gbá ní òsì lò a gbìyànjú nígbà yóò tẹ́nìkan lè dé kó mo fẹ́ kí ah, yóò kéré mi yọ pọ̀ kó mo kankan kó. inú ẹ̀kọ́ táwọn kò sọ́lá mi kọ́ wa ni torí a lè ládọ̀la ká má dọ̀la àmọ́ ọ̀nà yẹn ó dẹ̀ ti láàrin náà nìyẹn ìgbàgbé pamọ́ yẹn ti ti láàrin náà nìyẹn. inú ẹ̀kọ́ táwọn kò sọ́lá wa kọ́ wa ẹ̀gbọ́n á ti wọ́n gbọ́ aládọ̀dà bíi Harun nàlẹ́ láàbìdì yìí ń jẹ́kọ̀ọ́ fáwọn onímọ̀ àti ṣáàrì bùn haúṣàm wọn ní káwọn bá lọ bá àbá fẹ̀yìn ní lùkọ́dìrí rọ̀jì ọlọ́run tààlà àdì ọ̀kan náà ọmọ kí wà nẹ́bí sallallahu alaihi wasallam ìwọ̀n tí máa ń sọ fún wa káwọn bá fẹ́ kí wọ́n bẹ̀. wọn jẹ́ ọmọ àwìn náà ní pé marhaban bi wasiyyati rasulillahi sallallahu alaihi wasallam. ẹ máa wọlé máraba àsọ́ọ́lẹ̀ òjijì ọlọ́run ẹ máa wọlé máa rọra. ẹ̀rí wọ́n ní òjijì ọlọ́run sọ̀rọ̀ láàrín sọ́lá ń sọ báyìí pé ṣàtúntà ìlẹ́kùn mẹ́tàrún ẹ̀yin mùsùlùmí wọ́n padà gbalẹ̀ fún yín lóye pé àwọn ọlẹ́fẹ́ máa darí ọ̀padà pọ̀ wọ́n yà sí ìkún bọ́ọ̀bù àwọn èèyàn sì máa wá tí wọ́n fẹ́ kọ́ ìmọ̀ ẹ̀ àbí wọ́n tẹ̀ nínú ọ̀rọ̀ láǹsọ̀ sáláńsọ̀ ń bẹ̀ ni pé rilman hadithatun atnanu àwọn ọ̀dọ́mọ àwọn ọ̀dọ́mọdé tó yẹ kọjú orí wọn ò tí ì kájú wọn máa wá àtàwọn ẹni tí kí wọn máa ń yá sí lára jù nìyẹn ìyẹn tó lò bó lẹlẹ ẹ tí wọn máa wá wá mímọ́ wọn yẹ tàfà kọ bó lẹ fi dín wọn máa gbàgbọ́ yẹ wọn yẹ tà àlẹmú dẹ mí tù wọn máa wá kí wọn lọ́dọ̀ yín àyídájà òkú tí wọn bá ti dé fàálìmù láwọn kan tó lè ṣèbí wọn wà á ló pe kúròhùn ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ẹ má jájú mọ́ wọn ẹ má jágbe mọ́ wọn ẹ má kẹra mọ́ wọn àwọn kúkú mọ orúkú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà nù ẹ wọn wá sí ọrùn lẹhùn fílì má jìlẹ ẹ ti fún wọn láàyè má fún wọn ẹjẹ wọn jókòó wọn bá ti mú wọn mọlẹ hádìí ta ẹ kàdí ìdí fún wọn tí ọba yé wọn ẹ ṣàlàyé fún wọn dáadáa wọn ṣe wá rí àfa àwọn ṣàyìn ìlúkọ̀dẹ́rẹ́ ọ̀dẹ̀ ọlọ́run tọ́lá ẹ̀ ọjọ́ ní tí máa ń sọ fún wa pé mọ́ọ̀hábà ń bí wa sí ìjọ tọrọ sórí ìlà ẹ wo lè mọ́ra bá àsọ̀wálẹ̀ òjíṣẹ́ ọlọ́run nítorí pé òjíṣẹ́ ọlọ́run pa wá láti ẹgbẹ́ anuwasi alẹ́kùn fílímù ìlẹ́ kágbà yín láàyè níbi òjòkó wà á nù fàṣìmọ̀kùnmọ̀ nìhàdí ká bá sì kọ́ yín láti sì ká kọ́ yín ní gbẹrẹ fún o ká sọ àgbọ́yé rẹ̀ fún yín eléyìí jẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ kọ́ wà lára gbogbo ẹni tó bá dé olùmọ̀ gbogbo kọ̀ndíṣàn yóò wá lára oríṣi kọ̀ndíṣàn lèèyàn máa ń wá dọ̀dọ̀ ìyẹn pamọ́ ká tẹ̀lé àṣẹ àti mọ̀ràn àti ẹ̀kọ́ èyí tàn lẹ́sẹ̀ tó lọ́wọ́ àṣálá tó fi kọ́ wà ní bàbá àtìsí pẹ̀lú àwọn ìtàn wa kéwù. wọ́n tún gbẹ̀gbà wá mi látọ̀dọ̀ àlè ìnàbì tọ́ọ̀lì ọ̀dọ̀ ọlọ́ọ̀tọ̀ بشكل عالمي عليك إذا أتيته أن تسلم عليه خاصة على القول عاما وتجلس قداما ولا تشير بيديك ولا ولا تلمس بعينيك ولا تقل قال فلان خلاف قولك ولا تأخذ بقولك ولا تلح ولا تلحى عليه بالسؤال فإنه بمنزلة نخلة من قبة láyé ẹ̀dá lè yẹ tó tún àlẹ́ ìka nínú ẹ̀ṣẹ̀. tọ́ ẹ̀gbá wa mi tún ni ẹ̀wọ̀n pé a ti sọ ẹ̀kọ́ tó jẹ́ ti olùmọ̀ àpẹẹlẹ ìdánúfẹ́ mú àìtọ́ jẹ́ ti ẹni tó jẹ́ akẹ́kọ̀ọ́. Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu mọ́lọ́mù náà sọ pé nínú ẹ̀tọ́ tí ó fi dandan kan gbọ́dọ̀ pé fún olùmọ̀ òun ní pé tó bá lọ bá olùmọ̀ àǹtùsọ́lì màálé ìkọ́ wà. fáà ẹgbẹ́ mi tó ti rí àfáà rẹ̀ àwọn èèyàn tó wà ńbẹ pọ̀ tí wọ́n jókòó. tọ́ba ti ṣe asalaamu aleykum wa rahmatulahi wa barakatu sí gbogbo èèyàn náà ó tún lọ tún sálámù ẹ̀ sàtà sí apá wàhálà kọ́ọ̀mì àmà gbogbo àwọn èèyàn yòókù sálámù àpapọ̀ ní wọn. ẹ̀rí wọ́n tẹ́jú lè sàkó dáàmà ẹ̀kọ́ kejì ni àwọn má jókòó ní tẹ̀gbẹ́tẹ̀gbẹ́ tó máa tarí àfa ó jókòó wájú ẹ̀. ẹ̀kọ́ kẹta wọ́n là tó ṣe bí yẹn lẹ́yìn má máa nẹ ọ́ sáfà báyìí má nẹ ọ́ sí. wọ́n là tẹ́gbẹ́s bí ayé lẹ́yìn má tẹ́jú mọ́ ọdún bíbí ọmọ àfojú náà nínú ẹ̀kọ́ nìyẹn nínú ẹ̀kọ́ wọ́n là tẹ́kùn májọ jáde lẹ́nu rẹ̀ ìpè kọ́lá fúlàánú ìlà afakọ́ òní. Òsáàdì àdìgbò gbogbo ń bẹ wí ṣùgbọ́n a rí nínú àwọn àfáà mi tí wọ́n sọ ń bọ́ yàtọ̀ sí ojú wọn náà sọ. Báyìí bẹ́ẹ̀ fún olùkọ́ rẹ̀. Nínú ẹ̀kọ́, wọ́n là dá àkóso bí yìí ọgbọ́n ọ̀fà aláàtọ̀. Àfáà yẹn má lọ ẹ̀ sí ìparí nínú ẹ̀kọ́ wọlé àtúnlẹ ha àléyìí fi so à ọ gbọ́dọ̀ tẹra mọ́ níbi ìbéèrè ọsà ẹ ẹ dáhùn òkìní yìí náà ẹ dáhùn rẹ ní ká ìlhà ọba adédàlẹ yẹn máa ń ṣe bẹ́ẹ̀ fún tó ṣe ìlhà fún tí ọba ń pè ó ti máa pè láti fún pé òní lórí ẹ̀kọ́ yìí mọ fa iná obì mọ̀nsílá ti náà láti lọ́rùn síbà nítorí pé olùkọ́ ní òwúlẹ̀ ń darẹ̀ láàmú ipò èso àjàrà lọ́wọ́ àyè jí èso àjàrà tí máa ń sọ ọ̀pẹ. ọ̀pẹ bá bẹ̀rẹ̀ ti pọ́n sọ lára rẹ̀ láyà sálù yẹn kòtò àlékà mínú ṣe tí nǹkan onísàlẹ̀ má jábọ̀ fún àbí tí wàá lọ́sẹ̀ ẹ̀fọ́ fún ọ̀pẹ lókè tí wọ́n yá jábọ̀ wọ́n wá débẹ̀ kọ́ fẹ́ yọkẹ́ ọba àti ìdẹ́yẹ jẹ èèyàn dọ́dọ̀ àfáàdì ó lè jákàwé ọ̀rọ̀ kan yọ́kẹ̀ máa mú wá yọ́kẹ̀ papọ̀ fún nǹkan tó yìí. ṣùgbọ́n wọn lọ́wọ́ sá àtàkù pé béèrè yìí sá ẹ̀sà dáhùn rẹ̀ ọ̀gbọ̀dọ̀ sílẹ̀. nítorí gbólùmọ̀ yẹn ìmọ̀nsí láti nàkó láti ọwà ní ipò igi ọ̀pẹ. àlùmọ́rù pípa tó ṣe bí ọ̀pẹ orí rẹ̀ ti pọ́n ọwà tútù. láyà záà lóyè kótó àlẹ́ ìkàmí àṣẹ máa jábọ́ fún ọ níbẹ̀. àfi tí ọba bọ́ sásìkò sí ẹ̀yìn ìṣolókù. ẹ wá ní kódà ó lè dín ìbẹ́ yẹn jẹkùn bó jẹ́ kékeré báyìí èèyàn ọba. bẹ́ẹ̀ náà ló ń bọ̀. kọ̀ọ̀kan ló. من زمان الآلة العالم أن يكون مجيبا وقوما أثيرا الالتفات قليل الإشارة لا يدخل ولا يلعب ولا يجف ولا يلغو وقد قيل إن هذا لا يحتاج إلينا على المال الله عليه طب àrínú àwọn olùmọ̀ mi tí wọ́n sọ wípé nínú wọn tó jẹ́ kí irin iṣẹ́ olùmọ̀ ó pé dáadáa wọ́n gbọ́dọ̀ jẹ́ màá ní ìbàdí ẹni tí ó ní bẹ̀rù lára orí tí ojú bá ti tẹ̀ jù àní máa fajúro àwọn èèyàn padà máa ṣèbéèrè tó ṣe pé yọ padà di awẹ́wà yọ dá wàdà. ṣé o pé haida yẹn lọ́wọ́ àkójúṣe ọlọ́run sallallahu alaihi wasallam níjó ní tó kírun olóko mẹ́rin ní méjì. ẹ̀rì bọ́ wá nù hadith yẹn wípé nínú àwọn ẹni tó ń sọ̀tọ́ láńkírun fún jọ yẹn àbákẹ́rẹ́ àti ọmọ òru wà ń hadith yẹn wá fàhábà àníyàn àwọn méjèèjì wá ń páyà láti bá ànábì sọ̀rọ̀ wọ́n bẹ̀rù láìpẹ́ kìí ṣe pé ọlọ́run ìbẹ̀rù pé èèyàn pàtàkì lẹ́nì tó bá já sí wípé wà yìí ni kí la mọ̀ dábàá lẹ́nu rẹ̀ ẹni tó bá dé olùmọ̀ yẹ kọ́ ní haibà kò sínú ẹ̀bí eléyàn fi lè ṣẹlẹ̀ sí yẹn òun ni pé kí ni wọ́n máa ṣe àwẹ̀wà tọ́ba tiẹ̀ ṣe gan ni wọ́n bá díẹ̀ yóò ti jẹ́ ìṣojú òtítọ́ òní jẹ́ yẹmẹyẹmẹ. wọ́n kú rọ ẹni farabalẹ̀. bàbá alẹ́ ẹlẹ́tẹ̀fà ọgbọ́dọ̀ lọ́ra láti máa gbójú wẹ̀yìn kí ẹni gbogbo àwọn ọ̀lẹ́ ilẹ̀ ìṣà ọgbọ́dọ̀ kéré ní ìmáṣe ìtọ́ka. tàbá ní sọ̀rọ̀ báyìí tá a bá dá akọ wọn kì í ṣe bá ń ṣe sàlẹ̀ o wọn ààyè sọ pé wọ́n ṣe dà nínú àwọn àbá àkẹ́ tí kọ́ wa ń kéwù nínú àdájọ́ wa ń lo ìbàdàn ní ìníṣẹ́ máa dá akọ wọn àfi lọ sí máa dùn àràfin ìdìlà áálé níjẹ́ òní níbi ogún ọdún sẹ́yìn táwọn bá fẹ́ sọ̀rọ̀ ni wọ́n ti ń gbá ìtàn ni wọ́n máa gbá ìṣẹ̀ ni wọ́n máa ju pábáyìí ní wọn máa fi gbogbo ẹ ẹni tó bá di olùmọ gbọ́dọ̀ sọ̀rọ̀ àfún nǹkan tó gbọ́dọ̀ ẹkọ lé láti ṣá ọ. kẹwọn pé nísìnyí mo máa sọ báyẹn ní ọbàjá alábàdé á ti mọ wọn nígbà wọn ti mọ ẹni tí wọn wí ẹ bá àwọn adá akọ jù bẹ́ẹ̀ lọ bí wọn ti lẹ ẹyàn náà ni àfa àti máa ń jupa àfa àti mírí ẹ wọn bí ẹlòmíì ti ń kọǹkẹ lójú bọ́ọ̀sì ń mọ̀ báyìí ń mọ̀ báyìí sísà ti máa ń jó lójú bọ́ọ̀sì ẹ̀kọ́ táwọn akẹ́kọ̀ọ́ sọ ni. láàyè olùmí wá kí àkéyàgbé ara tí ó ké débi kí máa ṣeré nínú nǹkan tó lè jẹ́ káwọn yẹn kà á sí nìyẹn. ọ̀la yẹn kì í wọ̀ ọ̀mùgọ̀ táwọn náà wá sí wàá sọ báyìí. wọ́n láyé lọ ẹni tó bá jẹ́ olùmọ̀ kì í ṣe láàbù ọ̀rọ̀ bá jẹ́ kì í jáde lẹ́nu. àwọn kẹ́tẹ̀ ní ẹ̀ olùmọ̀ ní ìdí gbogbo àwòrán wẹ̀rẹ̀ táwọn wí. mo àdé ìmọ̀ ni láṣẹ adé. wọ́n bá ti pé wọ̀sán náà wọ́n bá ní kó pé yẹ́sì. adé máa sọ fún pé bákẹ́ni fóun dá tẹra mọ́ tẹ́tẹ́ yẹ kó sí. afáwọn àbúrò náà rahimahullah wọ́n lọ dé sígbà wípé Ismail wọ́n ṣá wọ́n sọ fún báyìí pé. lọ alọ́pàá ti sọ̀rọ̀ sí ààrẹ àlùkùrọ̀ ثم قال إذا قدر طالب الحق وليفعل بمجلسه كيف شاء ويمد شاء. ẹ̀rí wọ́n sọ fún àbá yìí pé tọ́ba sì lè ṣe síra kan nípa àdá bẹ̀lẹ̀kúdọ̀ ẹ̀kọ́ tí ó jẹ́ kọ sí àwọn adájọ́ máa lò ẹ jẹ́ ká fúnra wa láàyè ayé sì tún wà níwájú díẹ̀ jẹ́ o ẹ jẹ́ ká fúnra wa láàyè àní ká nira wa lára kò ká fúnra wa láàyè súnmọ́ wa jẹ́ ara náà. tó wọn ni ǹjẹ́ kọ́ sí sí adájọ́ tún lẹ́kọ̀ọ́ kẹ̀yàtọ̀ kẹ́kọ̀ọ́ sí Islam mú wa ni àfa wa ni ẹni tó jẹ́ adájọ́ bá ti dájọ́ òtítọ́ pàlẹ́ ẹ̀kẹ́ ọdún sí ìmọ̀jìlẹ́sì yìí ìfàṣà ọkàn rẹ ti balẹ̀ bó wò ní olùkọ́ bó bá fi wò ní kójó ó lè nà ẹsẹ̀ rẹ̀ síwájú tó bá jókòó náà èbó ti dájọ́ òdodo ìkẹ́ ní wọ́n bá já dájọ́ bá kẹlẹ́ ti gbọ́dọ̀ jókòó kọ́sá ti dájọ́ òtítọ́ wọ́n ní lọ́rọ̀ tó ń tún sọ wọ́n ní àlewájú bá lálẹ́ ara rẹ̀ èyí tó pe dandan fẹ́ tó bá jí olùmọ̀ wọ́n tún padà tọ́jú olùmọ̀ ẹni tó bá jí olùmọ̀ ọgbọ́dọ̀ bá fọ̀rọ̀ jóbi tó rọrọ̀ aláìmọ̀ta láàrínà ẹ̀ńtẹ́ wo la fàgbà àwa lọ ìsọ ẹ̀gúsí àbí sọ̀ọ̀sù ìyá tó ti ra lẹ́nu bá ní òun fẹ́ báyà yìí àwọn fẹ́ sùnmù nẹ́sọ́rà ni à wá sí eléyìnbọ̀ táwọn ọ̀tọ́ lé kí ó kọjá yọ àbá ẹ ọjọ́ ìrùngbẹ́ bí ìrùngbẹ́ wúrẹ́ ni ọjọ́ lọ wá mi tó ń fa kíní náà lùgbẹ́ tọmọ pé wọ́n lọ fà mẹ́tàkùn kí là ń sọ lọ kí là ń sọ ó lè jọ́sọ̀ ní ọdún fẹ́kọ̀ rẹ̀ ọ̀rọ̀ òsàn tí tí ń dínkù lọ́fẹ́kọ̀ rẹ̀ tẹ̀ sí o ẹwọ́ rẹ̀ wẹ̀rẹ̀ ní ṣe máa lò ó fẹ́ bọ́ fà ẹ́ tábà fẹ́ rajà ẹ́ ní nígbà ọwọ́ abẹ́rẹ́ sí gbogbo ẹ̀wọ́n rẹ̀ wọ̀nyí. mo tó pe dandan kó lù mọ́ ni pé ọgbọ́dọ̀ ti fa pàpẹ́ láláìmọ̀ dáhùn ọmọ àbọ̀rọ̀ tó ní tó rọrọ̀ wọ̀lá lẹ́jù òjà alájà ń gbìlà pé ìpalagídì ni báwo lè bá gbìn ó sì mọ̀ pé ò ní í gbà kí lọ́rẹ́ máa lọ fásitì rẹ̀ sòfò sí. Wọ́n nítorí tó bá lọ́wọ́ fọ́rọ̀ jomi toro ọ̀rọ̀ pẹ̀lú aláìmọ̀kan àbí pẹ̀lú alájàngbìlà lójú ọ̀nà tí ń bọ́ ṣe bí pé ń ṣe dìbéètì ni yóò tọ́gbọ́n fi kéwù ni. Dìgẹ́rì ṣùkùrì kò ní dúpẹ́ fún ọgbọ́n ọlẹ́sìn rẹ̀ òun dọ́dọ́gbọ́n mú lọ́dọ̀ rẹ̀ yọba àti sọ̀rọ̀ ń bò ní. sọ fún òun gbà o. ọ̀rọ̀ ni ò sí ìyẹ rárá. gẹ́gẹ́ bá ń tẹ̀wé ìsì ìmọ̀ rẹ̀. sọ̀rọ̀ pé ọmọ tó gbé òróró mú wa àtúrísì wọn máa ń wíjẹ bá tún lọ kẹrọ fún wa. àláyà àdó àdéhùn máa gbà. ẹ̀rí pé mo máa ń sọ ń lọ́pọ̀lọpọ̀ ọgbà. ẹni táà ń sì lápò kan pé ó mú wa owó kéwótókè tí ò rí ìfilẹ̀. ìlọ́kùnrin ọlọ́run máa fi di fún wa nígbò a lè ṣe wàhálà bíi two hours lórí ọ̀dọ̀ tiẹ̀ fún wa lówó kò sì ní mú nǹkan kan wá yóò sọ pé jẹ̀sà fún mi lọ ọ̀ka ẹ̀rọ wà láyà tó àti gbà bẹ́ẹ̀ sì ọlọ́run bí mi sẹ́yìn ẹlẹ́sẹ̀ dáadáa sọ̀tọ̀ ìyẹn kẹrin rí bómi ká wàhálà tẹ́ ń ṣe láti gbà yìí ti pọ̀jù àfa ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ohun tá a béèrè yẹn wó fún mi. ṣùgbọ́n aláìmọ̀kẹ́ tó ń lọ́wọ́ náà ń bá jiyàn ọ̀rọ̀ ìyá ọ̀dọ̀ gbọ́ kódò lè tún máa tún un sọ ẹ̀rí ẹ̀hún tẹ́ wà sọ fún mi nípa ẹ̀ lánàá ọ̀fẹ́ ha ni o ẹ̀dígẹ́sì ẹ̀ láti ìdìgẹ́ wà ó sì fẹ́ lọ́gbọ́n ha ni aláìlú òde máa lọ lọ yẹn sí ní kí ọkọ ṣe wọn lọkàn láwọn àlàáfà alágbájá sọ àwọn jọ bíi bíi bíi. ayé òpópónà ẹlẹkẹrìyà òun náà tún sọ báyìí nípa ohun tó ní í pẹ̀lú ọ̀rọ̀ wọ́n ní àwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ká máa bàbàrà wọn àwọn ẹni mẹ́ta ni. ẹni àkọ́kọ́ àwọn olùmọ̀ ó yẹ ká máa pàtàkì wọn àní akúlẹ̀ fún ọ ká dọ̀bálẹ̀ fún ọ ká máa bọ̀wọ̀ wọn ká máa sàpọ́nlé wọn ká ṣe xidma wọn ká ṣe àdíyà fún wọn ẹ̀rí ká máa sọ̀rọ̀ wọn dáadáa ká máa fún wọn ká máa ṣàdúrà fún wọn wàlí ikhwan bẹ́ẹ̀ náà làwọn ọmọ ìyá tájọ jẹ́ mùsùlùmí ká máa fúnra wa lé àjọjọ́ ọmọ ìyá tó jẹ́ bí wọ́n gbé à á kò mí lẹ́nu yẹn. ẹnì kẹta òun náà ni sultan aláṣẹ náà. ọmọ ìsàkọ́pá mi ni ìlànà ìhàkàdà bíi tó ẹni tó bá fi ojú rẹ ní àwọn olùmọ̀ àfàdà bíi nà yóò tẹ̀sìn rẹ̀ jẹ torí wọn ní kọ́ńkéw tẹ̀ wọ́n ẹ̀yin náà ti kọ́ nù tàlímù tá a lè mú iná lè mú a lè máa wá tọ́ di bàkílà èyí máa dádájọ́ ìlúmọ̀ àti dókítà àwọn méjèèjì láàyè ń sọ ha ní ìdá òmà láàmú ìròyìnra mọ àwọn méjèèjì ò ní ṣèkìlọ̀ fún yẹn ní ọba pọn wọlé wọn bẹ̀rù lè dá ika ìjàfà ọ dátọ̀ bí ìbàwù yá sí sùúrù káyọ̀mọ̀dì rẹ̀ pa ẹ́ tó o bá ti gọ dókítà tóní ti dókítà bò ẹ ṣe sùúrù káyọ̀sán pa ẹ́ wà kìnnà ìjà lè ka ìjàfà ọ dàmọ̀ àlè mọ̀ kó o sì yọ ayọ̀ ọ̀sán pẹ̀lú òdo rẹ̀ o lè kó dòyàn náà lọ́ máa gbé kí n ti ayẹra yín tó o bá ti gbó olùwọ̀n. tó nípa bẹ́ẹ̀ ẹni tó bá fojú lé ní olùmọ̀ afsadadi iná abẹ́sìn ẹ̀jẹ̀. Bọ̀mọ́ni sàkáfà. Tó ẹni tó bá tó wá fojú lé ní ọmọ ọ̀yá, ajọjọ́ ọmọ ọ̀yá ń tòótọ́, ó wá fojú yẹpẹrẹ rẹ̀. Ah, ọmọ ẹni tó bá bẹ́ẹ̀ ni o ẹni ọba mojú rẹ ní alábẹ ayé rẹ ọba jẹ wọn lè jù sẹwọn sáyé rẹ bàjẹ́ àbí ọba jẹ wọn lè pa àbí kí wọn ṣe léṣe gan torí bẹ́ẹ̀ ẹni tó rí rẹ bá pé ìkan náà wọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ń là káyọ ní ìfojú rẹ náà wọn. Fèrè tó bá tí wọ́n tún là káyé náà ń sọ yẹn ẹ̀sìn ló fi tiẹ̀. ọ̀yà àti pé sùúrù gan-an làdámọ̀ rẹ̀ gbọ́dọ̀ jẹ́. àti pé làákàyè tó da òun lọ gbọ́dọ̀ jẹ́ wa rẹ̀ afáwọn àbò ọmọdé sọ báyìí pé. bàbá mi sẹ ẹrẹ kan ti ń bẹ́ mi pa afẹ́rẹ́ bọ̀rọ̀ tó mi tó rọrọ̀ bàbá ní ká lọ pẹ̀ kẹ́lù àní tẹ́ bọ̀rọ̀ wọ́n ní ṣùgbọ́n àwọn èèyàn ti ṣe tíra nípa ẹ̀kọ́ bóò láti lè fọ̀rọ̀ jómi tó rọrọ̀ àwọn tíra tó ń pọ̀. ẹni ọba lè lọ yí àwọn tíra yẹn wò yóò rí èròǹgbà tó bá fẹ́ nú ẹ̀. وفيما ذكرناه في هذه الفصول عن

وهديهم فهو العلم والأدب لمن مبقي لمن مبقى بفهمه. bí kò sí kó máa rọ̀ yẹn lọ́rùn yóò sì tán yẹn ló gbẹ yóò wó yẹn sàn téèyàn bá lè sẹ láwọn ẹni ìsájú rẹ lórí ìlànà wọn òun gán ni mọ òun lẹkọ lémọ owó fi kọlé fà fẹni tí wọn bá fi kíni ọ tí wọn bá fi fi kùn ń gé àgbọ́yé rẹ. أحسن ما رأيت في آداب تعلم وتفقه من النظم وينسب إلى مثلو إلى الرجل tọ́ akáwọn afẹ́ fún wa ní wọ́n lè tó fi ń da ju mo rí nínú àwọn àdáàbí tá a lò àwọn ẹ̀kọ́ kíkọ́ ìmọ̀ wọ́tàfàkù àti ẹ̀kọ́ tí bẹ́ẹ̀ bí ìwádọ́ yìí nínú àwọn ẹsẹ̀ ewì ewì tí ò nílò nú kò fèrè nú tí wọ́n lọ fi ti ọ̀kan náà àwọn olùmọ̀ tí wọ́n pè ní alìlọ́pẹ̀lọ́wé ọwọ́ wa ni báàrù rọ́jìsù báàrù ni wọ́n pè rọ́jìsù òun náà ni mùsàfọ́ ayé lọ́rùn mùsàfọ́ ayé lọ́rùn mùsàfọ́ ayé lọ́rùn mùsàfọ́ ayé lọ́rùn mùsàfọ́ ayé lọ́rùn mùsàfọ́ ayé lọ́rùn kó ti wá ní. Nígbàdé ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́yìn rù bá jẹ́ ṣẹ́yìn rù tààlì tó jórin mímọ̀ láàrin yìí ni sábà máa wà bí irú mọ́tínú àròsíbíyà tó kọ nípa ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ mìíràn bẹ́ẹ̀ náà lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni tíra dẹ́yìn náà ń pè ní tó fàtúlẹ̀ àfáàlì nípa tajwid orí rẹ̀ náà ló ti bẹ́ẹ̀ ni àlùfíà ibn Malik orí rẹ̀ náà ló ti àlùfíà tó sàn yóò pé nípa ohun tó ní ṣe pẹ̀lú mọ̀sálọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tírà tí wọ́n kọ́ nípa usul fiqh bí nazmu warakọ́ àti àwọn ibùdó èmi rahimahullah àtàfà àwọn sàádì gbogbo ẹ̀ náà inú báàrú yìí náà ni ọ̀gọ̀rọ̀ ṣẹ́rù tàlímì ní máa wá ní mustapha ayélujára mustapha ayélujára mustapha ayélujára àwọn míì dẹ̀ lọ fi orin tá a fẹ́ kà fún àyè wọ́n lọ fi ti alimamun ọ̀kan náà àwọn aláṣẹ inú àṣáṣe. وقد رأيت في راد ما ذكر من ذلك الحسن فلما رجعت فلما رجعت من النقل به لمن قال عن كتابي ọ̀rọ̀ dà pọ̀ àti pé mo tún lẹ́ka kó lè wúlò fẹ́ni tó bá ka síra táwọn ṣe ta pè ní jáde bayani láìpẹ́ ọ̀sán yìí ọlọ́run jẹ́ wúlò fún gbogbo alápapọ̀ ẹsẹ̀ ewì náà lọ́la báyìí wọ́n ni wàhálà ń bẹ àrùn mẹ́lẹ̀ àìlímọ̀ bẹ̀ tààlómi. والحفظ والإتقان والتفهم واعلم بأن العلم بالتعلم والحفظ والإتقان والتفهم àfààní lọ mọ̀ ìgbésẹ̀ orí ìmọ̀ èyí fò mọ́ yẹn ìtàlómi èèyàn ọkọ̀ ọ̀nìyàn. kódà bọ́jọ́ ti tàwọn ànẹ́bí ọlọ́run náà ẹ̀rọ bá dẹ́dà ló fi mọ̀ wọn. bá dẹ́dà ló fi mọ̀ wọn. ìmọ̀ ìlẹ́ẹ̀fùdè pẹ̀lú kéèyàn ha sórí mi ọ̀ ha kí ó dáadáa. wọ́n ìtìkọ́n èyí ó tún mọ́ dojúdojú òní máa fojú pààyàn náà tó bá déwájú student wọ́n sáfà rò mí èyí ó tún wá gbọ́ yé mi. wọ́n lẹ́yìn inú kan sí. يرزقهم صغير في سنه ويحرم لكبير والعلم قد يرزقهم الصغير في سنه ويحرم الكبير a lè fi ta ọmọ kékeré lọ́rẹ̀ fíìsì ní ìnípa ọjọ́ orí rẹ̀ láti fi lọ́mọ kékeré o wọ́n yóò fọ̀rọ̀ mọ́ ìkẹ̀lẹ́ tí wọ́n sì hẹ́nẹ̀ rẹ̀ fáwọn àgbàlagbà náà wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ nípa fáwọn àtúnlẹ̀ ìgbà àbáṣọ ọ̀dọ̀wọ́ àgbàlagbà. ìmọ̀ tó ṣe pé àwọn àgbàlagbà náà àwọn sọ̀hábà àwọn ọ̀mọ́ lásìkò ọ̀rọ̀mọ̀rọ̀ nígbà yìí. ọ̀dì ọlọ́ọ̀fù tẹ̀lé àfáwọn àtúnlẹ̀ ìgbà àbáṣẹ gbé jáde nípa pé sọ́ọ̀tù náà kí ọ̀tọ̀ sí ni wọ́n táwọn sọ̀hábà ń sọ tí wọ́n jágbà lànà nígbà táwọn bẹ̀rẹ̀ sí ní sọ pé ó ti jẹ́ àwọn ẹ̀rẹ̀ láwọn ọmọ kékeré ó ti ajẹ́ fẹ́ràn àwọn ọmọ kékeré pẹ̀lú àwọn àgbàlagbà ọmọ kékeré yìí sọ ọmọ kékeré bẹ́ẹ̀. wọ́n máa rọjò lọ́sẹ̀lá àwọn aníhun tó ń mú npa rẹ̀ náà ni àtúnlá náà bá ti sọ ìdí sóra yìí wá tún fún òjíṣẹ́ ọlọ́run nípa àsìkò tí ó kù ti tó. ló fi jẹ́ pé ohun tí ọba adẹ́dà sọ níparí sóra yẹn pé ọ̀fẹ́ bẹ̀ bihamdi rabbika wá lọ́padà ní pé níbi ìrùkọ́ àti sùjú òṣìṣẹ́ ọlọ́wọ́ máa rí pé subhanaka allahumma bihamdika allahumma firili òun ní tó dìde ní rògbò bẹ́ẹ̀ náà ni wọ́n máa ti sùjádà ó fi ìwú ليس برجليه ولا يديه وإنما المرود ليس برجليه ولا يديه ó lè rí ọmọ nìyẹn pẹ̀lú nǹkan méjì ní fi ń jẹ èèyàn lẹ́yìn sàbẹ̀rì jìnnà yìí kìí ṣe pé ẹsẹ̀ rẹ̀ méjèèjì láti pè é léèyàn wọ́n láàyàn lẹ́yìn kìí ṣe pẹ̀lú rẹ̀ méjèèjì láti pè é léèyàn lisanu ọkọlẹ́bọ̀ lè mọ́ra kíábó ìsọdírí ìdí ọ̀dáta olófún ajábón. Abánisẹ̀rí ahun rẹ̀ ní fi ń jẹ́ èèyàn, kí fi ń sọ̀rọ̀ ọkàn rẹ̀ ní fi ń jẹ́ èèyàn àlèmọ̀rà kábù èyí tá a gbé kúra wọn fi sọ́dírì yìí nínú gbáyà rẹ̀ ọkàn tí wọ́n máa fi rògbò wọ̀dáka kólukùn àjàbù a sì lè sọ pé wọ̀dáka kálíkùn àjàbù ẹ̀dá ìmọ̀ ni wàlẹ̀ ilmù bẹ́ẹ̀lì fàmí wà bẹ́ẹ̀lì mú dákẹ́rọ́ wọ̀dàrísẹ̀ wà lè fi rọ́ọ̀tì wà mú náà zọ̀rọ̀. والعلم بالفهم وبالتذاكر والدرس lè rí mọ̀ bí fáhámì. Mo tún wá sọ pé èèyàn nímọ̀ ní kó lágbọ́yé. Ọ̀bí lè mọ̀sá dáwọ̀ kéèyàn tún máa yẹ̀ wò. Wọ́n dáwọ̀. Èèyàn ó tún máa kọ́yàn. Wọ́n lè fi kírọ́tù. Èèyàn tún máa ronú. Wọ́n lè mọ̀ náà sọ̀rọ̀. ó tún máa fa jómi tó ro ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀. ọ̀rọ̀ bá ń bá ní àná lè lè pín kódọ́ wọ́n yóò rí dún na sọ kí ń ná mélòó mélòó èèyàn tó ìpè yàrá lè fi ó lè sagbárí wọ́n yóò rí tó nẹ́sọ̀ á dẹ̀ máa mú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ wa nínú àyà nínú hadith wọ́n yá kí láwùtọ̀ á tún máa mú ẹgbà wọ́ọ̀rọ̀ àwọn olùmọ̀ wa ṣùgbọ́n bó ṣe wá rí yẹn o wọ́n máa láwọn bí rẹ̀rì ìnà sí bọ́n mímọ́ àwa gbolẹ̀ àlè mọ́lẹ̀ àdìbò. wọ́n máa láwọn bí rẹ̀rì ìnà sí bọ́n. ẹni yóò wulẹ̀ ha ha sórí ni kò sí fún kò sí pin kankan fún yàtọ̀ sí ohun tó gbèrú yẹn mímọ́ àwa wulẹ̀ alimulẹ̀ àdìmù irú ohun tó lùmọ̀ máa ń kó jọ àti ohun tẹ́lẹ̀ kan máa ń jọ kò sí fún ọ̀gbìn àhàǹkan sórí. ọdún gbà táwọn kan lọ bá ọkan náà wà ní mọ̀ọ́mọ́rì lọ àdìsí tẹ́fẹ́ lọ́kọ́ díẹ̀ ní ẹ̀kọ́ ṣùgbọ́n ẹjẹ́ pé àgbọ́yé rẹ̀ òun ni ẹjẹ́ ọ̀pọ̀. nítorí pé kí yẹn mọ nẹ́sù àdìsí ni ọ Quran ni ọ imam zilatil kasa ọ wà ní ipò foundation tí foundation lè wà láì ní gbẹ̀ǹkẹ̀kẹ̀ lè gáàsì là máa gbé bẹ́ẹ̀ ọ̀rọ̀ alẹ̀ nísìn ọ̀rọ̀ àmàtọ̀ ọ̀bọ̀ra ẹ̀ lọ́wọ́ ilé tá a kọ sí gan ni wọ́n ń pè ní àlùfà wọ́n rún bá sí ṣèrùsìn ṣáàdì délé ọ̀bí lèlè ẹ̀lmí wọ́n dìkìrì pàdé dólkọ́lébì. abáni mélòó mélòó lẹ́ńdọ́ jẹ́ olójú kòkòrò ó sì ní fẹ́ mọ̀ wọ́n dìkìrì ó nífẹ̀ẹ́ kan ṣùgbọ́n balẹ̀ ìdòlùkọ́ ìgbé ọgọ́ ní ẹ̀mí. mọ̀jísọ́ fẹ́ ìlẹ́kùnbé wà rìn wáyà lẹ́sàtìlọ́rọ̀ àmọ́rọ̀ wá hìkáyà. ẹni táwí mọ́ọ̀tì zóni في الحفظ لا في حكم والرواية تبوا ليست له عما روى حكاية تسير كفوني فهم ببواري وملايير وآخر يعطي بلا هاد حفظا لما قد جاء بالإسناد وآخر يعطي بلا هاد حفظا لما قد جاء بالإسناد ẹlòmíì ń tiẹ̀ wá nì yọ̀ọ́n pé ẹni yẹn ni ọlọ́run ogun lẹ́gun hifdon ihanka ìmọ̀ràn kọ̀dìjà àfẹ́lẹ́ ìsìnàdì ogun gẹ́gẹ́ wá ń lọ àfìtìbí lẹ́yìn tí hádì gẹ́gẹ́ kó fi wàhálà sí o yàtí ẹgbẹ́ lẹ bẹ̀lẹ́kọ́lù bẹ̀là bìnnà sí rí. ليس بمد ضر إلى قماطر ẹni tàwí yìí mọ̀ ní mímọ̀ yẹn yẹni pé káàtì jẹ́ ọ̀nà ojú wa ẹjọ́ náà tó máa yọ̀ǹda rẹ̀ ẹlòmí ojì kí ó gbọ́ báyìí ojì tó náà nìyí. òyà gbé àwa tá a bá gbọ́ ẹja máa fẹ̀mí tọ́pa ọ̀rọ̀ wa lọ dáadáa. Ẹgbẹ́ mo ròyìn ọ̀kan náà ọmọ ya nínú àwọn tajọ kẹ́kọ̀ọ́. Lọ́bẹ̀ ti gbọ́ nǹkan kan ti parí ni. Bàbá ìjà burú ni. Àti dáadáa. Òun ni mo sọ wípé kọ́ gbọ́ àsomà. Ká sì dojú kejì ojú kejì. bẹ́ẹ̀ náà ló sì mọ̀ dáadáa tí máa ń dúró lágbárí rẹ̀ náà àwọn èèyàn kan ni ẹ mbẹ yẹn ti mọ̀ pé omi ìbẹ̀rẹ̀ pé wàhálà tẹ́ni yẹn ó sì ò ní pọ̀ kéde kó lórí ilé àmù kò ní pọ̀ àwọn pé ilé àmù alábìjọ ló dé nìyẹn ẹlẹ́ni ó ṣe wàhálà kò ní yẹ láti kọ́kọ́ wí lókèrè yẹn ṣùgbọ́n kò ní yẹ yóò ṣe wàhálà. irú ẹni yóò mọ̀ ní mímọ̀ yẹn pẹ̀lú kọ́lbì pẹ̀lú ẹ̀mí láàdínláàdínrín kì í ṣe pé pẹ̀lú wíwò lọ títí lẹ́yìn sàbí mùtọ́bùrì ìlà kọ́mọ́bìrì ẹnìyàn òní di òní bùkátà sí àwọ̀ tí wọ́n máa ń di jẹ́rà wọn náà ń pè ní kọ́mọ́bìrì afáwa ń pè wá ń kọ́ wa ń pè wá káàkiri pé fàlìfẹ́mi ṣe lè ìlmọ́ wa àjùmẹ̀lùfẹ́ tọ́lá wal ilmu la yahsunu illa bil adab. fàlìfẹ́mi ṣe lè ìlmọ́ wa àjùmẹ̀lùfẹ́ tọ́lá àbá ní gbá mímọ̀ mú wàá jí mi lè fi dọ́là kó lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí ìmọ̀ tó bá wá ájìmí wàlẹ̀ ìlmù láyà tónù èdè bẹ̀rẹ̀ sáà máa kọ́ ankéwú lọ ìmọ̀ ò dá o ìlà bí àdàbà fi yẹn ní àdàbà kọ́lẹ́kọ̀ọ́ wàlẹ̀ àdàbò náà fi hàn ọ̀sán sámú وفي كثير القول بعد المقت والأدب لنا بالرسل السمت وفي كثير القول بعد المقت قل والأدب النافع ẹ̀kọ́ tó sáǹfààní wọn ni hosnú sábùtù ẹ lè gbé sísọ́ọ̀dì ìmọ̀ adákẹ́ dáadáa ìrírí àmì ni wọ́n máa ń pè ní samson gba àmì tuntun tí yẹn máa ń mọ̀ màá yẹn wọ́n fi kẹ̀sí rẹ̀ kọ́ọ̀d eléyìí ti jẹ́ oyè wa fa lè tó sí ìdákẹ́ kọ́rọ̀ pọ̀ bá a jòlè mọ́ apá kan làlékún bẹ́ẹ̀ fọkúnlẹ̀ òsè ní samson máa ayé ta mọ̀kọ́rì bá ń tó bá kí ta. لحسن السمس ما حيدا مقربا تحمد ما بقيدا أفعني لحسن السمس ìdánimọ̀ tó da yìí ni ọ máa wà lórí ẹ̀ mọ̀kọ́rì pan lẹ́ni tí ọ máa gùnlé máa ha yìí ta ní gbogbo ògbà yòówù tó bá ti lò sẹ́mi tó sì mẹ́tò má bàtì ìta á sì máa yìn ọ́ tó bá ti wà láyé. وإن بدت بين وإن بدت ها هيا ẹ̀yìn kẹ́ kà ń bí ní o ẹ̀yìn òpé bọ́yá kí ní kẹ́ gbé àbí òjò ẹ̀ẹ̀ oríyàn lè lọ tẹ́ bá fi kẹ́kẹ́ gún un ẹgbẹ́ wà ń bá dá ìbẹ́ ìnìyàn sí mọ́sálàá معروفة بالعلم أو مفتعلة وعبارة بين الناس مسألة Àbáàdé tó bá ń hẹ̀ láàrin àwọn èèyàn, àlàyé ẹ̀sìn kan táwọn èèyàn kan ló mọ̀. A ó mú dáìlà àbí ìtàwọn èèyàn lò. Ó yẹ kí máa ń ṣiṣẹ́ tọ̀. Ọ̀lá tẹ̀kùn ìlàlíjà wà bí sáàbì kọ́ حتى ترى غيرك في حنفقة ولا تكن ولا تكن للأنبياء ولا في ذلك Má sọ yí mo tètè méjì wá o. Bọ́sálà kẹ́mbẹ́ táwọn èèyàn mọ̀ nínú màálù wọn máa ń lò. Ìbéèrè yẹn bá jẹ jáde, má sọ pé sáré méjì wá o àti àtàrọ̀ ọ̀gáyọ̀rọ̀ kàbí ìhànà àtìkọ̀ tó bìrì pẹ̀lú mi ti sọ́n parẹ̀ ni. àbúrò ní imam ahmed rahimahullah ta'ala àtàwọn nínú àwọn afásẹ́lẹ̀ ibi ọ̀gbẹ́lọ̀ wọnú mọ́sálà kàtúkọ̀ ní imam lórí ẹ̀ wọ́n má jẹ́ ọlọ́kọ̀ọ́kọ́ dáwí àfẹnu ìṣòro tí jàbàtà nìyẹn àwọn kẹ̀kẹ́ ń bẹ lórí pé àwọn yẹn ti kọjá gbogbo àwọn àhàdìsì yẹn lọ òun wá fẹ́ lójú ìhun àǹtàlẹ̀ awọ́l wọ́n là kọ́kọ́ tí ọkọ̀kọ́ yé tó ṣe pé nùkà tó sì yé wa ni pé àwọn ẹni ìsáájú yẹn nìyí wọ́n fẹ́ẹ̀ má sẹ̀ǹkẹ̀ kẹ̀kù fáwọn mọ́ lẹ́yìn àdàkọ́ ní ti wá kù báyìí káwọ́ ọjà àdàkọ́ láti láǹfààní àti lè kà tọ́lá òkú ọbẹ̀ sọ pé titun báyà fà àtàrù ti wà kò sí titun kan mú lọ́bẹ̀ ọ̀yà kétìrà débẹ̀ fọkàmúrọ̀ àìsùn mi ní àjò lè sábẹ́kì رأيتم لنفسنا أتوا بالسابقين من غير فاهم في الفصل ó ní mélòó mélòó lẹ́sẹ̀ mi ti rí tó jó ní kanjú tó yára sọ̀rọ̀ mingeri fahari kò sì gbàgbọ́ yìí bẹ̀rẹ̀ kátó yìí ni a tó ìpè bíi ṣéèkì ní bí báwọn yẹn sọ̀rọ̀. أجربه ذلك في المجالس عند ذوي الألباب والتنافس sẹwárì ìyára méjì wáyé azọrọbí ní ìdáàlíkà ó kó yẹpẹrẹ bá fílímù jáde ìdáyé ìjókòó ìdàgbàwìlì ẹlẹbàbì lọ́dọ̀ àwọn tí wọn nílà àtàwọn tí wọ́n máa ń tàpáǹtì sínú mímọ́. wọ́n kó lé ìdá àyàkàdà kẹlẹ́ amúrú màálì bímá tẹ̀sálọ̀ àníhó kábàrú. Àbá wa ń kọ́ wa lẹ́kọ̀ọ́. Ẹ̀rí àdábòlẹ̀ ìlú gan ni ìsìn lórí sáà tí àlámọ̀rí kan àyà kàtọ́ bá kọ́ lẹ̀ bá ọtọ́ ta ọ lágara sọ́fẹ̀yìn rẹ kẹ́lẹ̀ mọ́sálà yẹn ò yé má darẹ̀ láàmú tọ́ọ̀sọ náà ni pé mọ́lí bí mọ́tẹ̀sí alọ́ àdúgbò kábàrò kò síro kankan tí ń bẹ fún mi ń pa ohun tó ń béèrè yìí ọ̀dáka ṣáàfẹ́ ìrọ̀lẹ́ àìlẹ́ àìdálẹ̀ ọ̀lẹ́mọ́ kàdàkà máa zà láti tẹ̀kọ́ irú kó wígbó lóhùn wípé mi ìlẹ́rìí lórí ọ̀rọ̀ yìí o nígbà tẹ́ni yẹn béèrè ìtumọ̀ rẹ̀ gbé mi mọ́ ọ̀dà kẹsẹ́ tóró láì ìlàjì mímọ̀ ìdàlẹ̀ ọ̀làmá lọ́dọ̀ àwọn olùmọ̀ kàdáàkà mọ̀ ọ̀dà láti bẹ̀kú lọ́lẹ̀ fúnkà náà bẹ́ẹ̀ náà lọ́rọ́ bí gbogbo àwọn tó jọ́jọ́ gbọ́n fún sáláì má máa wí nǹkan bẹ́ẹ̀. tí wọ́n bá ti mọ̀ wọ́n láwọn ọmọ ni ọjọ́ tí wọ́n ti máa ń ṣe nìyẹn. wọ́n sọ mú tó bá ìlàm bí ká àkọ́ntàbíyánú ìlàm yẹ tó ń dàgà ìlèmọ́ ó ti kọ̀ nù. wọ́n so àwọn mú ẹ tó bá ìlàm bí ká àkọ́ntàbíyánú Àfààní tẹ̀rí dídákẹ́ fáìlà bí ká àkọ́ntàbíyánú lọ́mọ̀. òun kẹ́ ló lè kọ́sọ̀ bá ọ kò dákẹ́ akọ́sọ̀ báyìí ìlànà yẹ́kùn ìdàgà ìlmú mọ̀tíkọ́nù tí ọba ti sí mọ́ àmọ̀dájú fún ẹ ìgbà tó ti mọ̀ wípé mọ̀ rẹ ìtẹ́tẹ́fẹ́sẹ́ ní lẹ́nu ẹ̀dá ní má sọ fún ọ ní ọ̀dà sọ̀rọ̀ إياك وعلى عجباب فضل رأيك واحذر جواب القول من خطائك إياك والعسرى بقصد رأيك وتجواب القول بالقضاء أبعد الصورة على pẹ̀lú جوراني lójú بفضل رأيك pẹ̀lú bí àjùlọ ń bẹ fúlà káyẹ̀ wọ́n àdàrú wa lọ sọ́ra jawab al-qawl min khata'ik ìmọ̀ amẹ́sí ọ̀rọ̀ wa tó ẹgbẹ́ nu mistake ló dẹ̀ ti sọ́ra rẹ o kàmíjà wa bí akọ̀bà nẹ̀dáàmà fagitẹ́yìn mi sọ́mùdà máa sálámà. جواب عقب الندامة Apá ni mélòó mélòó lèsì ọ̀rọ̀? Wọ́n béèrè ọ̀rọ̀ ẹ̀sìn ọba náà sáré dáhùn. Mélòó mélòó èsì ní yọmùwá àkọ́bà nìlẹ̀ dáàmà. Ṣé ipá bámọ̀ lọ padà kẹ́yìn rẹ̀? Fìgẹ́ ìgbà tó ti mọ̀ kí n má dáhùn kí n wá sọ pé ìmọ̀ ọ̀gẹ́ tí ọ̀wá ti àjò wàhálà ee. Eh, ah, ọ̀rọ̀ tí mo sọ yẹn ló fi pa ẹni tó pa yẹn bẹ́ẹ̀ ni ń fẹ́ sọ yẹn náà ni. Fàgìtẹ́ ni Mr. Sọ́fìjà torí bẹ́ẹ̀ kọ́rọ̀ ìmọ̀ adákẹ́ jẹ́jẹ́ mọ́ àṣàlẹ́mẹ̀ tọ́bí sí bẹ́ẹ̀ ọ̀là wà pẹ̀lú ìdákẹ́ yẹn. Àlẹ́ ìlú bá العلم بحر كنت rí ìmọ̀ báhùrùn odò ńlá ni. Mùsàáhù yẹ̀bọ̀ ọdún. Òfin odò ni. Ó jìnà ó. Lẹ́yìn sàláhù láàlá. sọ́dún. Tá a lè gbèrò rẹ̀ pọ̀ Ó kéèyàn fẹ́ rin òkun já. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí bá. Níbẹ̀ òkun kẹ́lọ́mọ náà. Ìyẹn ti wèrè à. wọlẹ́sà kó lòlẹ̀ ẹ̀lmẹ̀ fàdé àwà ìdáhù àjàlò àlálẹ̀ ọ̀ṣẹ̀ra wà láwọ́ àṣọ ìdáhù. wọlẹ́sà kó lòlẹ̀ ẹ̀lmẹ̀ fàdé àwà ìdáhù àjàlò àlálẹ̀ ọ̀ṣẹ̀ra wà láwọ́ àṣọ ìdáhù. àbá ní kí èsì gbogbo ìmọ̀ pátá ló lè kó jọ òṣò bẹ́ẹ̀ àjàlì àjàlì tó wà ní náà bẹ́ẹ̀ ni wọ́n lálẹ́ kódà wọn lọ́ wọ̀lọ́wọ́ àṣọ ìtàgó tó bá ẹgbọ́n sí róòmù ọ̀gá tó lè rí wọn lọ fàtẹ́ nínú mọ̀ síbẹ̀ lọ́wọ́ àbẹ̀kọ́ gbogbo nǹkan lọ́dà wọ́n mọ́ bá kí àlẹ́gà mi ní wo akíntàrú mi mà àlẹ́jà wá tó yá sòrò. wọ́n mọ́ bá kí àlẹ́gà mi ní wo akíntàrú. Àbá sọ pé wọ́n mọ́ bà kí irun tó sẹ́kùn àléékà sí ọlọ́run nínú mímọ̀ mí níwò nínú àtìsáàrù ọgbà ọ bí ọmọ mímọ́ àlémúta. Èyí tó sẹ́kùn tó mọ̀ òun lọ́pọ̀ jù nínú wọn tó mọ̀. Wọ́n àlejà wá tú yá sòrò ẹ sì lè kọsẹ̀ o. Ẹ̀fọn lè jábàá lú o táwọn máa ń wú. àríbi tó ti yarí o mọ wọn fi ń sọ pé ẹni tẹ́ yóò kó lè ṣubú lè ṣubú o ẹwà àwọn tí wọ́n máa ń ní wọn á kọ́ra yẹn tí wọ́n bá wọ́n ẹbí wọ́n ti gbé ọṣù dúdú ó gbà ń ka bá ti ń lẹ ọkà aládìgbà yìí ọkàn ní tẹ́ńtọ́ fẹ́ ṣe ìkàràjù fún ọkàn sáré pé àwọn obìnrin láì jìnà ṣàìtọ́ ní rọ́jí ní bísmìláì rahman rahim kúlùkú wàlọ́ọ̀bù náà ní ọba

jẹ́ ni tí ó máa wá gbọ́ yẹn tó ọba gbọ́ lọ́dọ̀ olùmọ̀ ìgbà ẹ̀dá kù èrè àǹtẹ̀lẹ̀mù tẹ̀ fà mí ni wòlé kálímà tó ọba gbọ́ kẹ́límù yẹn bẹ̀ kẹ́límù lọ̀rọ̀ tí ò ní túmọ̀ tán ọ̀gbọ́yé ẹ̀dá kù fún ìmọ̀ tẹ́ gbàlérò pẹ̀lú kìnnì kátó á sọ̀rọ̀ tó ní túmọ̀ ẹ wà pé ó kí wọn tó ń pè àǹfààní wò la rí náà rẹ bó ṣe pọ̀ tó ó sì sọ̀rọ̀ mẹ́ta zahaba ń bẹ́ ń bẹ́ tún ń bẹ́ ń bẹ́ mọ́ ni zahaba ń bẹ́ ń bẹ́ gbólóhùn ni tún ń bẹ́ ń bẹ́ gbólóhùn ni bí gbólóhùn mẹ́ta tó wà bó ti wá wà yẹn nìkan kálímù ni kò wúlò. torí wọ́n ọ̀rọ̀ bí ọ̀wá wúlò náà ويقول فكل لمن سمعته ان متعبدا جن تجذب مستفهما او وعد غير ان انت لم تفهم منه الكلمه صعب اكبر وصلني تمايين بك سوادي اولي تقول دي ولو فو القول قولا فقول تعقل واخر تسمعه فتجهل القول قولا فقول Àbá ní sórí ọ̀rọ̀ kan ò méjì ni. Ọ̀kọ́ ló ń ta Ìkẹ́ ń bẹ tó ti pé wà á mọ́lẹ̀ má ọbọ̀ òní ọbọ̀. Àwọn tó bá ti wúlò kí lóde òní dé mọ́lẹ̀. Wà á kàrù. Omi bẹ tó pé tẹ̀sùmọ́ àhó. lásán ní padà mọ́ Méjì lọ̀rọ̀. Ọ̀rọ̀ kan bẹ tó pé ó mọ́lẹ̀ ó ìkan bá lórí pé tọ́bí ti gbọ́ báyìí fọ́tẹ́ ìṣàlú ọ̀padà ṣàìmọ̀ kan rẹ̀ náà ni ọ̀gbọ́nlọ́kọ́ lè ń fọ́lá hù jàwáàbò yẹjìmọ́ òhò lè bá pélò wọ́n sọ́wáàbù. afáàní tẹ̀rí gbogbo ọ̀rọ̀ pátá ló lé sí yẹjìmọ́ òhò lè bá pélò èsì nìí ìbàjẹ́ lè kójọ ó sì lè jẹ́ ìtọ́sọ̀rẹ́ bì ọgbọ́dọ̀ kí ò lésì ọgbọ́dọ̀ yé èèyàn bẹ́ẹ̀ gbà ah, eléyìí náà mísì ọ̀rẹ́ lè jẹ́ wí fún wí lówí eléyìí náà mísì ọ̀rẹ́ lè jẹ́ dáadáa lòún wí wọn ní níkà láàmì àwọn àlòun wa áhírò fàfàmù òmọ wọn gbìyànjú mi ń ká hádìró. abánisẹ́ rọrọ̀ máa ń ní bẹ̀rẹ̀.

لا تدفع للقول ولا ترده حتى يؤديك إلى ما بعده لا تدفع للقول ولا ترده حتى يؤديك إلى ما بعده لا القول ما في أردان ولا ترده ما تستطيع حتى يؤديك إلى ما بعده tó fi tún ohun tí ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ah, èmi ò ọ̀fẹ́ mi àti wọ́n parí rẹ̀. ọba pa ìtọ́kùsọ̀ ah, wọlé ń sọ àti àtọ́ yá parí rẹ̀ tọba pa ọjà pípẹ́ ni tọ́lẹ̀tọ̀ sí pípa tẹ́lẹ̀ ní ọgbọ́n tí ó ní ọ̀pá. ọjọ́ ẹni tó lẹ́tọ̀ sí pípa tẹ́lẹ̀ fún òlè pọ́ọ̀dì ṣùgbọ́n wọ́n wá jìyà kù nítorí pé ẹni tó pa yẹn kọ́ dámù rẹ̀ ń kìí ṣe màṣú dámù kìí ṣe ẹni tí wọ́n sọ ẹ̀jẹ̀ rẹ̀ ẹ wá dúró àwọn ọ̀rọ̀ tó wà lẹ́yìn àti wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló ti sáré yarí tí wọ́n parí ọ̀rọ̀ ẹ̀rí yẹn padà wá ẹni ọ̀pá ìyàfẹ́ parí ọwọ́ ẹnìkan bá bá ọba pa. ìdájọ́ wọn láti lórí ẹni yẹn wọ́n gbé dájọ́ pé kò tó da láfẹ̀ wọ́n gbé lórí ẹ̀. a sì lè pa òun pé ọ̀pá ẹ̀ nítorí pé ẹni tó pa yẹn ń tọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ohun tíṣẹ̀rí àṣọ. wọ́n ń wa akí tẹ́lẹ̀ ṣùgbọ́n kì í tí ẹni tó pa kì í mo rò bó má darí hàtà yóò àti ìkẹyìlá àwọn ọba àìdá sọ̀rọ̀ yẹn tó fi padà débi ọ̀rọ̀ mi tọ́ wà lẹ́yìn rẹ̀ sọ̀rọ̀ sáma àyàzà wẹ̀lẹ̀ fàtọ́ ilé dàwàbò má yẹlẹ kọ̀ọ̀bì mẹ́lẹ̀ mọ́ sá ilé. sọ̀rọ̀ sáma àyàzà wẹ̀lẹ̀ fàtọ́ ilé dàwàbò má yẹlẹ kọ̀ọ̀bì mẹ́lẹ̀ mọ́ sá ilé. afáàní ìmú èsì wa ìhun tó jáde bí wọ́n jù sí wọn tí wọ́n bá pàdé nínú àlàyé inú béèrè. àwọn tẹ́wọ̀n òfin yẹn pàtàkì ní wàhálà ìwà lè má rí ìdáhùn ọkọ̀ sí gbogbo àná. fọyọ́ mùsíkò bí sọ mùsí àjàwá bíi ẹ̀ǹdà àti rọ́ọ̀dì ṣàkì bí sọ wá bíi. àwọn tó jẹ́ èèyàn pàtàkì tí wọ́n jẹ́ olùmọ̀ gidi yẹn ni pé ìwọ náà jọ wọn wọn wá dákẹ́ à ń jà wáàbí ni wọn ní mí sí yẹn wá kí ló fà á tí mo fi mí sí wa ọlọ́ ìgbésí pé wọn mọ́ ń dà ìṣẹ̀rọ̀ ti ṣẹ́kì kì í sọ wáàbí nígbà tó di pé ìtàkóró kẹ́ ń wáyé ń èsì tí wọ́n fẹ́ mú wáyà ọ̀kẹ́ ń sọ fí ń sèkì ní ikọ̀ rẹ̀ dàbí kọ̀ọ̀kan rẹ̀ wọ́n kàn lórí ọ̀rọ̀ yìí mo fẹ́ pé ìwọ náà mẹ́kọ́ ìkíní ìlọ́tọ́ ni àbíkọ̀tọ́ ni sára dákẹ́ báwọn ẹni tó jábọ̀ láti máa ti náà olùmọ̀ nìyẹn wọ̀lá yẹ kó nùlùkọ́lù fèlè ti yá sí mìfìtọ̀ sí bẹ́ẹ̀tọ̀ àìndánáàsì. àbá àti tó bá sí ọ̀rọ̀ nípa kí ẹ̀ àfiwé àfijọ́ ìfẹ́ ẹmọ jọrú ọ̀rọ̀ sẹ́ni aláìsíra sì lè lórí mú tọ́lọ́ sàfijọ yẹn àfa tó bá jáde pé ọ̀rọ̀ nípa àwọn àsàfijọ mímfì dọ́tì bẹ̀dọ̀ ìndànà tó bá jẹ́ sílípà funfun fàdákà tó funfun lọ́dọ̀ àwọn èèyàn ìdánlákà nà sọmútò àìnú záhábí. فافهم هداك الله ها فافهم هداك الله ها باب الطلب ẹgbẹ́ gbàgbé ìdàgbà alítọ́rọ̀ kásàfihàn ọ̀rọ̀ kọ́sáré méjì láti mọ́kẹ́ fi jọra wọn ni. tí ń bá ń jẹ́ fàdákà tó funfun lọ́dọ̀ àwọn èèyàn. ìdàgbà tọrọ bá rí bẹ́ẹ̀ o làkàánù sọ́mùtò àyínú mìnàtà ìdákẹ́ kódà ojúlówó góòlù ló wọ́n jẹ́ ńtẹ̀ fáfàm tó ní bẹ́ẹ̀ gbàgbọ́ yé ìyẹn ni pé dídákẹ́ yẹn jẹ́ tó dájú kọ́ ṣàfiwé lọ torí wọn tó lọ ṣàfihàn lè yẹ pé kò jọra wọn. ẹgbẹ́ náà ọmọ sáìlù tó le jù nínú àwọn ọkọ̀ àìdùn kìkì àwọn òṣùlù fèkì òun náà ní kán máa sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ìlú àgbàbílẹ̀ ọ̀rọ̀ ẹ́ àwọn bọ̀wáàdì àwọn bọ̀wáàdì wọ́n tún pè ní àṣìbáhù wọn ní rọ́ọ̀dì àṣìbáhù wọn ní rọ́ọ̀dì àwọn rí bákan náà àwọn òun ni ọ̀jọ̀ra wọn bọ́ọ̀lù yẹn ti fẹ́ dààmú tí wọ́n lérò pọ́jọ́ra wọn ẹ̀wọ́n lè kó bá tẹ̀síwájú wọn padà sọ pé nǹkan báyìí ọ̀rọ̀ àti ìyàtọ̀ kínkínní làbá ti sọ wípé kéèyàn ṣe àfiwé nú ọ̀rọ̀ òfin fáwọn èèyàn létí tó bá jẹ́ sílífà tó wáyé lọ́dọ̀ àwọn èèyàn ìdákẹ́jẹ́jẹ́ góòlù kìkì lòun kọjá kẹ́kọ̀ọ́ báwo lè ṣàfihàn kẹ́kẹ́ torí bẹ́ẹ̀ gbàgbọ́ yé ọlọ́wọ́ bá ń bọ̀ ní mọ́ yóò sì ṣe ó yọ àwọn ẹ̀kọ́ wíwá mímọ́ ẹ jẹ́ ká gbé edókùnrin káfí má tún bẹ́ẹ̀ níbẹ̀rẹ̀ tàbí tó ó tún mọ́ bó ń sọ ìfín ó ní ẹgbẹ́ fún olùmọ̀ àmọ́rò mi jà ẹ̀ kódà ó kúrò ju ẹgbẹ́ tí ń bẹ fún olùmọ̀ ọ̀kan ju tálẹ̀ mọ̀kan lọ. mọ̀ ń jẹ́ ìrẹ̀ ṣe án ẹni ọba sọ ìmọ̀kan kan àìdáwò yóò bá sọ ta ọmọ ni àhọ́sọ ṣe án ìsọ àdájà ẹni ọba nífẹ̀ẹ́ nǹkan nǹkan ni ó mú yọ. àwọn míì sọ wípé ilmu ńlá ya àbúrò máa kẹlẹ̀ wáyé ìmọ̀ tọ́já wípé kò lè mú ọrí kọjá ọ̀gùn látọ̀ àmì o lè wà ní gbàgede pẹ̀lú mọ̀yàn nìyẹn ìdàgbàsá àmàlì jawabu káfíà sọ́wà tọ́ba di bí èsì ẹgbọ́rọ̀ yẹn tí èsì bá di pé èsì yìí wá èsì yìí wá lórí ọ̀rọ̀ kan èsì bíi méjì wá lórí ẹ̀ káfíà sọ́wà ìwọ̀n tó pàtàkì yóò fẹ́ pamọ́ alákòóso yẹ fóònù máa fọlọ́ kálá alákòóso ọ̀rọ̀ bótibóti kéèyàn máa wí bótòbóró yẹ fóònù máa fọlọ́ kálá agbọ́dọ̀ sọ́ra mistake máa wà pẹ̀lú rẹ̀ tọ́rọ̀ bá ti pọ̀ yìí. lẹ́wọ̀n sẹ́kẹ̀tà mú ńlá ayá ìlẹ́hùn sàkọ́tọ̀ lè ṣìlá tó bá jáde bẹ́ẹ̀ tí onímọ̀ dákẹ́ sàkọ́tọ̀ lè ṣìlá kò ní sí ìyàpẹ́ nù. mọ́mọ́ ìfẹ́ lómi tí ọmọ náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá di pé léyìn wélé ọ̀tọ̀ ni ó ti ẹlòmíì sọ. Al-Khalil ibn Ahmad rahimahullah wọ́n ní mi gbọ́n kankan àfi kí n kọ́ kí n sì kọ́ kankan àfi kí n ha kí n ha kankan àfi kó wúlò fún mi. ó fi ẹ̀ pé táwa náà bá gbọ́ ká máa kọ́ tá a bá kọ́ ha fi ha ká fi ṣàǹfààní. bákan náà wọ́n ní ẹni yóò tó bá kọ́ nínú mùsàkárà tìlù ìlẹ́mà tí máa ń lọ fáwọn olùmọ̀ tí wọ́n máa lọ sàtúnyẹ̀wò ìmọ̀lọ́dọ̀ wọn làmúyẹ́nsà máa àlè ó ń tọ́wọ́ nígbàgbé ohun tọ́mọ wọ́n ti sàfádà máa lọ́mí àlà yóò dẹ̀ sàǹfààní ohun tí ò sí yìí wọ́n ní ayọ̀ fún khalid ó sàtọ́lẹ̀ fún ọmọ rẹ̀ ó má dé sí ọ̀rọ̀ padà fẹ́nìkan ẹnìkan fèsì lọ má dọ́rọ̀ padà sí lẹ́nu hàtà àti àmọ̀ kẹlẹ́mà tó fi gbọ́rọ̀ rẹ̀ yé fàyín nà dálé ka yẹtùrú fún ká àjàwá di kẹlẹ́mì ìlà ọ̀gáyìrì torí ẹ̀ máa gbé ọkọ̀ níbi èsì ọ̀rọ̀ rẹ̀ lọ síbi nǹkan mi wọ́n yóò ẹ̀kí dùn jẹ́ ẹ̀lẹ́ àlẹ́ yóò dẹ̀ fi rinlẹ̀ kó lódò ní ẹ̀ wọ́n láti má kẹjú fèsì tí ọba ti yẹ ọ wọn la fẹ sẹkì kó o ti gbọ́dọ̀ síjú à ń tẹ sẹfù ìmọ̀ ìdá ẹlẹm sẹfù àwọn tí ọba gbàgbọ́ yẹ ohun tó ń béèrè ń béèrè má tijú láti gbàgbọ́ yẹ yẹn. fa iná lè jáwá ká fọ́bùlà lè fa àmì sọ́mọ̀ torí kí yẹn fèsì tọrọ láì sí iye yẹn àgọ́ ni o wà ń jẹ hilda fọ́bùlà ń tẹ̀sán alifásitì tọba sáìmọ̀ kan kó tó di pé wọn ni ó béèrè béèrè o tọba sáìmọ̀ kan kó béèrè béèrè béèrè fọyẹ́ gbọdọ̀ lẹ́kẹ̀sọ́ àlọ́ tí èsì rẹ̀ ó fi wá hẹ̀ sí ọ àti ìbéèrè rẹ̀ ó hẹ̀ sí ọ àti ìwágbọ̀ọ́yẹ rẹ̀ ahmadu bika yẹn gẹ́gẹ́ ló fi ń jẹ́ iyì fún ẹ ó sì lóore fún ọ mina soko ti alalẹ̀ ìjì dukọ̀ dákẹ́ lórí àìlè sọ̀rọ̀ lọ. sọ̀rọ̀ bíi náà ni a dùn insha Allah a fi àyè béèrè bíi méjì àmì lọ́la nítorí àkókò sí omi lọ́dún yìí ìrìn ni a fi ní ọ̀sẹ̀ tí mo jù. Ọ̀yọ̀yọ̀yọ̀. Thank you.

Nípa tó bá yàwó kí ló àwọn bá ń ṣe ìgbésíta ẹ̀ ti bọ̀ wọ́n, ẹ̀yà pọ̀ ti bọ̀ wáyọ̀, ẹ̀dùn òsì ìjẹ́wọ́ tó bá yàwó ṣe wọ́n, wọ́n mọ̀ fún àwọn aláwọ̀ ṣe ìgbésíta yìí ṣùgbọ́n

láti dá sí àlámọ̀rí àfẹ́rẹ́ ni àfẹ́rẹ́ ni torílẹ̀ kan náà bá nẹ́bí sọ́lọ́ àṣálá bó ṣe ń jẹ́ ìrẹsẹ̀ ọlọ́run ó tún jẹ́ aláṣẹ gbogbo ayé nígbà yìí ipò tó sì wà ojú pa aláṣẹ nàìjíríà lọ nígbà yìí ẹ mọ̀ pé àpárá tí kò kọ́ ní bá dá ọjà gbèlú ẹ̀rẹ́ ti gẹ́ẹ̀sì lásìkò tí wọ́n ti ń lágbára lọ lọ́wọ́ yìí ọ̀rọ̀ bá nìyẹn ti yé ṣé kò tá nẹ́bí sọ́lọ́ àṣálá wà ó tún jù bẹ́ẹ̀ lọ. torí òun gan ni eh, ẹni tí ó tún ṣàkóso ẹni tí ọba tún níwà ni ṣùgbọ́n wọn adá lè kì í ṣe àwọn òsì nírú kò sánú sọ̀tọ̀ láwà yìí wọ́n a lè fi tálákálá sọ́kọ́ àní pẹ̀kẹ́ ṣùgbọ́n kí a ṣe sùúrù àwọn aláwọ̀mọ̀rí obìnrin tí máa jẹ́ ìdá máa dá sí ọmọ wa bó ti yé àbí èyí tó bá já sí pé àwọn tó jẹ́ ni wọ́n sọ wípé à ń tẹ̀wákì wà á là sẹ́yìn ọba ṣe bẹ́ẹ̀ jàmáà irun tá a ní yí ìgbẹ̀yìn rẹ̀ òun náà padà ṣẹlẹ̀ yóò sì fẹ́ ba irun tá a gbé dání lọ́fẹ̀ẹ́ bá jẹ́ ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ máa ń ti nà sí iná fún àwọn tó jẹ́ àtàtìsà mi ní a máa sọ pé ẹ̀hún obìnrin tẹ́ wà ń kéwú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa òun ni ọmọ àbábọ̀ gbogbo àwọn kan yà gbọ́dọ̀ sọ́ra fún ọlọ́wọ́n ọba àlejò láti kó sàánú wa tó bí ìyẹn ṣe rí nìyẹn tá lọ́dún padà ń tẹ̀síwájú ní àti àmọ̀ tó sọ́ra láti máa mẹ́nu bá àwọn kẹfẹ́ ní ṣe ọ̀pọ̀ ìbéèrè kejì. náà. bẹ́ẹ̀ ni wọ́n lọ́ọ̀dì àìní ádàbò ni àìní ádàbò ni àwọn òsìfẹ́lẹ̀ nìkan wa ń IPC dá kọ̀dá nígbàtí tó rí kọ́dá tí wọ́n dẹ̀sì jírí pé kọ̀dá lọ́dọ̀ jẹ́ nígbà pé ẹ̀yìn obìnrin ẹ má pariwo mọ́ àbáhàríwò yìí ti kọjú ẹjẹ́ káwọn ẹ̀yin tẹ́ bá fẹ́ máa lọ lélè máa lọ lé ká má di àwọn tó fẹ́ gbọ́ béèrè ká má di wọn lọ́wọ́. tó nígbà tí wọ́n tẹ̀sí mọ̀ wípé ICC ọ̀dá bóyá nítorí pé wọ́n rí pé sáfàrù mọ́ta máa wáyé ń bẹ̀ ìlú ni máa rọ àti àwọn nǹkan míì tó súnmọ́ kí ó ṣẹlẹ̀ níbẹ̀ ìṣẹ̀lẹ̀ òfin yẹn nígbà láàyè ìwọ́n bá sọ pé kọ̀dá ẹ̀ láti wá lọ sí ayélujára bá bára ẹni jiyàn débi pa wá ń ṣe pé èyí ti bẹ́ẹ̀ là ń sọ̀rọ̀ sí ti dá wà. tó bàbá bí ẹ bá fẹ́ bí ẹ sákèsí ni ọ sọ̀rọ̀ ni ẹni wọ́n fẹ́ pè sákèsí ohun tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀ ọ̀hìn táyé rẹ̀ ó ti da pé ọ̀run rẹ̀ náà fi máa sùn ẹ̀rí pàtó àlàáfà àfa máa fi ń bẹ̀rẹ̀ kù wọ́n ní ìrìnlẹ́m rahimakallah abẹ́ ti gẹ̀ẹ́sì pé lọ́mọ ọlọ́wọ́n bá ń jọ níbo mi wọ́n sọ bí wọ́n ti máa ń gbé nìyẹn pé ọlọ́run ó ṣe ìtọ́sọ́nà fún ọ fún ìtẹ̀lé rẹ̀. Èkí ni mo tọ́ fẹ́ pè é fún mọ́ fẹ́ lágbára tó ọ̀rọ̀ tàwíìd tó lu àmà àwọn ọlépè ṣé tọ́ba lọ IPC nì ṣé àtùbà àkáfíà ẹ̀dáhùn ni ó ti di kèfèrí àmì. Bàbá tí mo fẹ́ pè sákèsí ni pé ẹwà abálayì ẹwà abálayì ẹwà abálayì ẹwà abálayì ìdíbàyọ̀ sọ̀nà wọ́n dà nẹ́bí wí nìyẹn tọ́lọ́run bá ní kó yẹ sallallahu alaihi alhamdulillah ẹni tí ó sì yé lónìí kò sí ohun tó lè fi yẹra pé kò ní yé lọ́la lọ́bi yá pé ń jò ní ìdáhùn sọ̀sálá fẹ́ ṣépè ẹ̀rí pọ́lọ́wọ̀n fún nígbà láàyè sọ̀lọ́wọ́ àṣálá láti ṣépè wọn tọ́lọ̀ sọ náà ni pé yẹn ni pé ò ní kápá tẹ̀tẹ̀ lé wọn lórí gbogbo àwọn ìtọ́lọ̀ wọn ádá mẹ́bì lọ́wọ́ kọ́ pé kọ́ bá ṣépè lé níjọ́ yẹn ọgọ́rọ̀ wọn ní ọgbà Islam tàbí ilé pé tọ́wọ́ à ń ṣépè lẹ́ńdá òye lónìí tọ́ torí bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa àwọn òpele yẹn kọ́ wa bí báyìí àìní ádàbò nìyẹn àìlẹ́kọ̀ọ́ nìyẹn sọ̀tọ́ bá ní kíní kan yé òun gan òun gan asùnbà àjẹ́ àìlá pẹ̀lú gbogbo ohun tí ó ti rán torí bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ balẹ̀ gbẹ́lá kọ́ta náà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت